pàṣẹ báyọ̀. wọn ò sí lọ́n ti lọ bí iṣẹ́. báyọ̀ lọ bo. wọ́n ti lọ bí iṣẹ́. wọ́n lọ bí iṣẹ́. lọ́pẹ̀ gbọ́n fún mi. ṣé kò sí. mo ní àwọn àgbẹ̀ fún mi kékeré ní tiẹ̀ pẹ̀lú ṣé kò sí. mo kò lórí burúkú gbogbo yín ẹ̀yin ẹ̀rẹ́ kírun òsì burúkú yìí ẹ̀kọ́ láti inú gbọ́ inú gbọ́ àtú olùsí náà bí tútùpìkì gbogbo tẹ̀yàn fi jóbìnrin ní òní iyì gbàbù o dàbí okùn ní tẹ́jáwáyà òní ẹjọ́ kéèyàn má fọlí kéèyàn má foli mi dá kéèyàn má foli mi. ní kíni. ẹ wá wá ní wọlé kó pe báyọ̀ fún mi àtẹ̀bá yẹn fi òkò fọ orí ẹ̀. kí sùúrù akíní èmi kọ́ bẹ̀rẹ̀ báyọ̀ kálí ọmọ bá ọjà kí n tó dé mo ti dénú ó sì máa ṣàlàyé. ẹ dákun kọ́ mi jà. kí ló dé. ẹ replacement ṣe pé àṣetánì mọ́kàlẹ́ lẹ́yìn eléyìí olórí burúkú kí lẹ́lẹ́yìn ọ̀sẹ̀ fẹ́ mi èmi kí lẹ́fẹ́ pa wá pọ̀ kí lẹ́lẹ́yìn lẹ́sẹ̀ fẹ́ mi ẹ dákun torí Táyọ̀ ó sì lọ bí iṣẹ́. ibi iṣẹ́ ìfúnlẹ̀ lọ ah. báyọ̀ èwo ẹ ti wá sẹ́mi fún àbí. Eh, ah. ẹ̀dọ́ náà ṣẹ́ tí mọ̀lẹ́bí ti yín àbí mọ̀lẹ́bí mi tábàjẹ́ àwọn gbèsè sẹ́mi ni wọ́n ní sáà ni àbí irú àwọn olórí ibú ìrànkíran wo ni mo bá tẹ̀ báyìí. kí ni tó ń sọ ní ìsìn kò yé mi. wọ́n bí wọ́n bí jáde bẹ̀rẹ̀ sọ̀tọ̀ ọ̀fọ́ o. èló lẹ́lẹ́ gbókù láti bí ìdọ́yọ̀. òkú. ẹ torí báyọ̀ òkú dànù èmi mo sọ bẹ́ẹ̀ fọ. ó ìjọ kan náà lọ́lọ́rin ta ọ̀dà mi two five ah. lómi sí ọ̀dà ìjọ kejì ń bá padà dé lọ́lọ́rin ibú ọmọ yìí ọmọ òfò ọmọ àdánù. nígbà wá ní báyọ̀ wá orí burúkú báyìí ti ń jalè ti ń jí nǹkan ó ti ń ṣerú ẹ̀ ti pẹ́ lọ́dọ̀ rẹ̀ àbí torí báyọ̀ ti ń jalè ti pẹ́. kọ́mọ jalè ti pẹ́ lórí burúkú ara yín ọ̀dọ́ yín kọ́ ni ẹ̀yìn anikura àbí níjọ́ tí báyọ̀ mo di twenty naira true confession ìlọsẹ̀njọ́ náà ó ní yàá yín ọjà olè pókò ní ẹ fi sọ bàbá yín pa nílùú òkè. báyọ̀ ti tásìrì mọ̀mọ́. ẹ ṣe kò yẹ kó sọ fún wa ni. báyọ̀ tó wá sọ ní kọ̀rọ̀ nígbà tó mú torí ẹni tí bá mọ ògógóró láyé kò sí tí ó lè sọ o kò sí tí ó lè wí o ètò ní ìsìn tí nǹkan tó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ mọ̀lẹ́bí tó tiẹ̀ jẹ́ mọ́ kí ó tiẹ̀ wá sọ fún ọ kò lè sọ fún ọ nǹkan náà bìkan ó wá ta gbangba nìwọ́n tuntun wá sọ. ìjọ́rí gbogbo yẹn ọ̀kẹ́ mi o wèrè ọ̀yọ́nù o wọn bá rí báyọ̀ lónìí mo sọ fún ọ pẹ̀lú orúkọ ọlọ́run hmm. pẹ̀lú ọjọ́ bí mi hmm. mo fi ọlá eégún tó jó wọjà tó sì ṣọ́ọ̀bù yíbò wọ̀ hmm. tí wọ́n nà jásí wò mo fi búra ọ̀ni mi mo sọ bẹ́ẹ̀ fún ọ ò ní sunlé lónìí. àyè mi mo mọ sọ bẹ́ẹ̀ sí mi mọ́ mo sọ bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ sí mi mọ́ òkè lè mí òkè tí ò ní sídìí láéláé kò sí ẹni tó lè sí mi ní kò sí ìrí ìjọba ò lè pé mọ́sọ̀ lè mi. òkè ni ọ. òkè ni mí òkè gidi àpáta àpáta àpáta ojijì pẹ̀lú sọrí tílẹ̀ sọrí tílẹ̀ kékeré ni. àwọn wo bẹ mú kálọ bẹ mú. mo bẹ fi ọmọbìnrin bí ọmọkùnrin o lè wá ọmọkùnrin ládùúgbò wa bọ́ sọmọ ọlọ́mọ kó o mú kọ́ ọmọ bíi ọmọ. kí ni wúlò sọ́wọ́n lára rẹ̀ kí ni ibi ṣe kí ni eléyìí tó ti kì í. àwọn ọmọ tó ń fọ lẹ́nu òtó báyìí. gbogbo ọjọ́ yẹn fi ń jóbìnrin náà. àwọn ọ̀dà sí Madina tó yìí. Madina lórí Madina tó fún lóyún tó gbà. èmi èmi. Madina tó fún lóyún tó gbà sọ́tọ́ báyìí. sẹ́ni wọn. lọ wá àwọn ọmọ kẹlẹ́dùgbò wa tó jẹ́ ọmọkùnrin. sọ

of a spanner. Spanner! Not a spanner. Screwdriver to spanner. Ẹ wá ṣe pati ni. Ẹ àwa ṣe pati. Àwa ah, ṣe pati mo á ṣe ìnáwó lé yín. Àìsàn ah! àìsàn. Ah! Egun yìí kan dáadáa. Dọ́là. O tiẹ̀ dáná. Dọ́là. Ọ̀gá arúgbó ara lẹ́ni kọ́. Ẹ̀rí ẹ̀ lọ́rẹ̀. Níbo ló ti mọ̀? Ọ̀dọ̀ yìí ni mo bọ̀. Kiri. Ó ní mo ṣe ni mo á ṣe ìnáwó bí. Ẹ mo ti relocate. Sílùú. Ẹ eh, mo ti relocate. Sajo Nigeria eh, Limited. Eh, Sajo Group of Company. Ṣé mo kí bí èèyàn ti dìde, èèyàn gbọ́dọ̀ ṣọ́ra díẹ̀ bẹ́ẹ̀ tó bá pẹ́ jù bẹ́ẹ̀ wọ́n wí ọ̀dọ̀ ọ̀dà ìbẹ̀rẹ̀ wọ́n mọ̀ ò ní mo ṣe fẹ́ ní kí n sún síwájú díẹ̀ ni mo ṣe ni mo ṣe wá síbí mo ti wá ń dààmú láti mọ lé yín gan-an tí mi ò tí mi ò tètè rí. mo rí bàbá táwà máa hmm. ń kan báyìí tí ẹjọ́ fa wàhálà lórí ọ̀rọ̀ lórí burúkú ni a sọ̀rọ̀ a kì í sọ̀rọ̀ kílódé látọdún yẹn tọrọ táyà ti dà pọ̀ a sọ ọ̀dọ̀ la. ọ̀rọ̀ táyà yẹn náà. bẹ́ẹ̀ ni a rí. ẹ rí táyà yẹn. ara àti rara túùbù náà nǹkan. a ẹ rí. bẹ́ẹ̀ láti jọ àti bí ọmọ ṣe àná èmi náà pọ̀rọ̀ mọ̀. ó lẹ́yìn lẹ́gí. èmi kọ́ mo ti ṣé mi nǹkan mi ní sọ fún ẹ ah. ṣé mi sọ fún ẹ à ń sọ̀rọ̀ ọ̀nà ajú ibi fún ẹ. ẹ yà àwọn ọ̀nà ju wa ọ̀tá mi ni à ń sọ̀rọ̀ ah. orí ẹ̀ ló dàrú. ẹ wà gbàjàre ọ̀nà ajú ibi fún mi. ṣé kìí ṣe pé o fẹ́ máa gbé bí o. aa ah, mi ò gbé bí mi. ẹ torí pé rúbà pa lọ́mọ lò ìyàwó dẹ́wà ọmọ náà wà. àbẹ́bà ti ìgbà tí yàrá máa ìgbà máa máa dúró. nípa lọ máa bo etí mi ní <laughs> mo fẹ́ wá sí ọ̀dọ̀ yín ni kí n máa wá bá yín kí n máa manage lọ́dọ̀ yín for main time lọ. lọ́dọ̀ mi. bẹ́ẹ̀ ni ẹ ti ẹ bèrè bàbá àdáyà ah, ìdáyà kan náà bàbá àdáyà ọmọ ọjọ́ sí ti à ń sọ̀rọ̀ ọ̀pá ẹ̀ nípa ti ọ̀rọ̀ olóyúndé kò sí olóyúndé sí bàbá àdáyà yarí délẹ̀ àwọn náà fún lóyún wọ́n ní olè bóbìnrin ṣe. tàbí bàbá àdáyà tí mo ní kí ẹ bá fi táwọn àbá ṣeré ó burú jù ah! dìtẹ́ náà wà ń bẹ́ẹ̀ kó tó di pé mi kò wọ́n dìtẹ́ wọn sí Um, police station ni from there ọlọ́mọ àgbẹ̀ wọ kúrò bẹ̀tọ̀ ọmọ yẹn wọ́n lẹ́sẹ̀ pa ayé ẹ̀sọ̀ kan òun ni ọmọ yẹn padà wá wà àjẹ́rò díje ìtàgbà tí màá tún máa padà gbọ́ ní nǹkan bí oṣù bíi mẹ́rin lẹ́yìn wọ́n ní lady yẹn ti bímọ ìbejì ló bí ìkan ò lójú bọ̀tẹ́sẹ̀ ń dùn kejì náà. bàbá tábàgò ò dágbé. kálàfíà láti wá. yàrá lọ yàrá ẹ ti fún mi lé sí i pé mo fẹ́ máa ṣiṣẹ́ ní ọ̀dọ̀ yìí. mo ti fẹ́ lé sí i. èwo ìsìnwó ni. bàbá dàyà rárá ìyẹn kò wà rí ẹ ní ah, ìyẹn wà rí. ó fún wa dáadáa ilé o bá kan wábì kan ò tí ì ẹ òsè wàá dà wẹ́ ọmọ kan fi tú ìkan lọ létí ìkan lọ lẹ́sẹ̀ a sọ lójó. báṣọ báṣọ ó ti mọ̀ mí jù ó ti mọ̀ mí jù. báwo ni ká yìí ṣe. ẹ kò sí wàhálà olúwa ló nílé àtẹkùn ẹ ṣùgbọ́n ṣé jíjẹ wà lọ́wọ́ báyìí ẹ má bèrè change lọ́rọ̀ mi ẹ mọ̀ mo sọ pé mo ò lò. iye òní kan bá bọ̀ wọ́n láti ilé. oye ní mi ò jẹ báyìí kan fún mi ní àbí five thousand naira kí n fi wọ mọ́tò ẹ̀jọ́. abájáde lè ṣe wa. ẹ five thousand kí n fi wọ mọ́tò. oore tí màá ṣe fún ẹ ni pé ibo ló lọ gangan. mo ń lọ sílé mi ni ẹyẹ mọ lé mi káàkiri. màá mọ bẹ́ẹ̀ gbogbo bó sì kò jìnnà tó àjọfẹsẹ̀ rìn débẹ̀. ẹsẹ̀ fásco ọ̀gá ńlá mà ní. kí ni àmúwáyé. <laughs> sọjọ́ sọjọ́ spanner spanner ọ̀gá o ọjọ́ ní tiẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ fún ẹ àwa náà manage bí ni hmm. ṣùgbọ́n tó bá ti ń kán sójú àmàkásáyà definitely àjọ máa ma jọ yìí mọ́ra wọn ni ẹyọ mọ̀ yìí spanner rè kò sọmọṣẹ́ mi o ọ̀gá ni o kí ni mo sọ fún yín torí ẹ láfojúdi gan ọ̀gá ọ̀gá ni o ẹ gbọ́ ó kàn fẹ́ wá bí láti máa wá assist wa ni o tí n bá ti sí lòun ló kan o. spanner spanner ibi ilé ilé ẹ báwa náà ṣe yí mọ bí ni gbogbo ẹ náà kan ló fi ń dùn oṣù pẹ̀lẹ́ kọ̀ọ̀kan àwọn ọmọ ẹni ọmọ ẹni tó dé mò ń wò bẹ́ẹ̀ yẹn náà. ó lè gbé òru mọ́sàn kò sí ó lé ẹ̀ láfíkà lóòótọ́. yéè àṣẹ ìmọ̀ pé iṣẹ́ wa náà nígbà tèmi ti débi lẹ́ẹ̀kan twelve and thirteen ni mo rí lọ́wọ́ ẹ̀ kí n tó wá rí kó tó lọ mú dáàdi spinal dání nsìn ẹ jọ kílẹ̀ fẹ́ fi tú. mo fi eré ìtú tipa lẹ́yìn rẹ̀. o tú kankan gbà mo rí twelve thirteen lọ́wọ́ ẹ̀. mo fẹ́ làmọ́ mi lórí. ọjà àwọn ń kọ. spinal Julius ni. Julius Julius Mr Julius. mo fẹ́ kí ọ̀gá ṣe tán kí wàá bá ẹni kí ni ó ṣe é. kò sí tó ṣe òṣonú ni méjì Julius ò sí gbogbo ayé tí Julius bá rẹ́rìn ó ń sọkún ni ó máa payàn lọ́la tí Julius bá fúnṣọ gbogbo ẹ̀wọ̀n dára ó láìkí ẹni inú ẹ̀ gbèsè ẹni ni. Are you serious? <laughs> bí mo ṣe ń wò ń dàbẹ̀ ni pé nǹkan kan ṣàǹdà. inú ẹ̀ dùn nìyẹn. ṣé inú ẹ̀ dùn rẹ̀ <laughs> ṣé bọ́n bá tiẹ̀ porúkọ èèyàn orí èèyàn awú Mr Julius Julius. ó láìkí ẹni ẹ sọ̀tọ́ ẹ pé mo ṣe pé yorùbá rẹ́rìn má dùn síbí. mọ mọ mọ Julius pẹ̀lẹ́ èmi èwe jẹ wáyé ẹgbẹrin tó bá ń gbọ́ Mr. Karamo. ó máa níwà. kò ah, níwà. Eh. Eh, ó dọ̀bálẹ̀. ó dọ̀bálẹ̀. ó ṣe dọ̀bálẹ̀ fún ẹyin. Eh. ó yẹ tiẹ̀ Julius bẹ́tẹ̀. Julius tó ṣonú. bẹ́ẹ̀ni. tẹ́ ẹ ló lè pààyàn. ó ṣe dọ̀bálẹ̀ fún ẹyin. kò láìkẹ́ rárá. n tó wà lọ́kàn ni pé ẹni máa bá bá pín owó báyìí. ó ká dọ̀bálẹ̀ ni <laughs> ìdọ̀bálẹ̀ ìṣe wa. ọ̀gá yín rè o ẹ má rí fín o látijọ́ àti bí ọmọ ṣe àná rí o ẹ má rí fín o spanner hmm? ọmọọṣẹ́ rẹ. ó ti da bẹ́ẹ̀ mo ti rí gbogbo yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan wọ́n dẹ̀ introduce yín dáadáa ẹ wá jọ iṣẹ́ táwa náà ń ṣe láti ilẹ̀ oore o kò sí ìtò gbádùn nù gbogbo wa o a ń fi wèrè wo wèrè kó la fi débi tá a dé o àtòṣe ó nú àtẹni tó ń dọ̀bálẹ̀ tí nǹkan míì wà nú ẹ̀. àtẹni tó di spinal mú àtẹ̀yìn náà àjọfiṣẹ́ yíra wa ni tó ti yé wa ń sìn ìwà dáadáa ó ló yẹ wa o. fúnà bàbá nìyẹn bẹ́ẹ̀ ṣe mọ̀ mí sílẹ̀. fúnà <laughs> ọ̀gàbí ọjọ́ ọlọ́run ọlọ́run screwdriver to spanner. <laughs> ẹ bá sọ̀tọ̀ yẹn lójú àwọn ọmọ yìí. bóyá bẹ́ẹ̀ <laughs> ayé ẹ bàjẹ́ ni bọ̀dà spanner. ọ̀gá ọ̀gá ẹjẹ́ ó ń bọ̀ dáhùn kó lè pè mí dáàdì. <laughs> up nata. progress. up nata. progress. up nata. progress. tó bá tiẹ̀ pọ̀ orúkọ ẹ̀ tínú ẹ̀ bàjẹ́ jọ ẹ̀ Julius orúkọ ọṣẹ́ tó fẹ́ fi jẹun lẹ́yìn ọ̀la náà tó ń pè yìí. Ah, up nata. progress. Ah, kò sí ṣọ́ọ̀ṣì inú abúlé ń bí. fọ́nà owó tí wàá dánwó ẹ̀ bí kan ní. Ah, ẹ̀yìn rántí bóńtọ́ bí tún five oh five. ọ̀dà àdá. <laughs> chain tí ẹ fún mi lówó tí n lọ rà lánàá sá mo dẹ̀ mú sínú ṣóńgbà tí mo rà dé mo dénú stone ìsinmi ìbá ń bẹ̀. tami chain tí mo ní kó lọ rà wá. bẹ́ẹ̀ni. ẹ but a ì tí ì lókè. mi ì rí ara. kí wàá ló mu níbi tí o fi sí. bí tá a máa ń fi kọ́ sí yẹn náà mo fi sí. ẹ but a yìí lọ a ì tí ì lò. n ló ló ń yá mi lẹ́nu. èyí tó bàjẹ́ rèé èyí tó lọ́ra yẹn àì tí ì fi sí. bẹ́ẹ̀ni. id ńkọ́ commissioner id. Ah ọlọbẹ nìkan ṣiṣẹ́ ń bẹ̀ yẹn o. mi wọ. ọlọbẹ nìkan ṣiṣẹ́ ń bẹ̀ yẹn. ọlọbẹ nìkan ṣiṣẹ́ ń bẹ̀ yẹn. bẹ́ẹ̀ sà. ẹ adé torí ohun tó bá ti jọ bẹ́ẹ̀ ẹ department ẹ ni a máa wá sí kò sí wàhálà ẹ mm, mú kíní yẹn kó máa kó fi kíní petrol fọ kíní lẹ́lẹ́ yẹn. Ah, I did not. Yes, sir. Commissioner ìdòwú. ọ̀gá ẹ sà fún ẹ̀bọ̀n mọ́tò yẹn ló fọ́ọ̀mù o mo ti ṣe kíákíá. o ti parí ẹ bẹ́ẹ̀ ni ṣé ìgbà tí yóò dẹ parí ẹ tán o start yẹ. lọ́wọ́ kọ́ ni sà. sand yẹ wà pa. Ah, ọláyé ni ọ̀gá. ọ̀gá fún ẹ. balance two thousand ni wọ́n fún mi sà. iye tó san nìyẹn ó ti ẹ̀ try torí pé good customer ni èèyàn dáadáa ni. ẹ ẹ́ dì kíní kan tí a ti ń béèrè tó tó bá a tọ́jú ìyẹn kí ni time machine tán ara lánàá tọmọ yìí lọ́ra wa jọba mú wa ká ti fix ẹ. no ọ̀gá mi ò mú táìmì. àní táìmì ṣe ìtọ́mọ ìlọ́ra lánàá tó fi sí stọ̀ mo ní kó bá a mú wá ibi tó bá bá wa fi sí. kò mú fún mi kò mú táìmì fún mi. o ṣe kí ni. kò mú ah, ṣé o mú táìmì fún mi ni. mi ò sọ pé mo mú táìmì fún yín mo ní mi rí store stọ́ọ̀mù mo sọ. kò mú fún mi ọ̀gá. kọmíṣánná eh, àdòwú. ẹnjìníà aidinobu nobu mo rò o mọ̀ pé a wa dáadáa àbí ṣáàṣì rántí ẹjọ́ tá a pàdé ní ẹsẹ̀ ògbèjì lórí kájí plug ká ṣe ṣe ń kó yẹ kó rántí ẹ wo ẹyin ojú mi dáadáa aidi mo ṣe nì sí tẹ́ mi ò rí rárá bẹ̀rẹ̀ òṣì bẹ̀rẹ̀ òṣì ìdòwú tí ń bá ni. ṣé mi ò mọ̀ pé gbogbo nǹkan tó bá ti fẹ́ miss stand up tó fi ń jẹ everybody nìyẹn ṣé o mọ̀ pé gbogbo gbogbo tó bá miss bí ìwọ area ọ̀dọ̀ ẹ̀ la máa wá sí kò sí páàtì kan tó lè sọnù tó lè move láì ṣe pé wọ́n bá lo ẹsẹ̀ méjì gbogbo ẹ̀ kò sí ìtòlówó lẹ́sẹ̀ ìwọ lo ìwọ ni movement tó máa ń gbé wọn rìn tó o bá rí tá mi ṣe nìyẹn tó o bá rí tá mi ṣe nìyẹn wàá padà kíákíá orí ẹyẹ kún ò mímọ you are a bastard ṣòro tí n bá mú irin tí n bá tí orí ẹ á dẹ̀ wọlé sórí ẹ̀ orí ẹ̀ yìí ni. Tinubu Malaki <laughs> kúnlẹ̀ yìí àti dọ̀bálẹ̀ yìí níbo ló tà sí ah. ibi tó bá tà sí ni kò ti lọ mú wa ọ̀rọ̀ òfariwo mọ́ òkú ti dọ̀bálẹ̀ ò ti bẹ̀ mí ó dẹ̀ ti tán ọ̀rọ̀ ti parí àmọ́ ibi tó bá tà táìmì ṣenu ní táìmì ṣenu sí dìde ńlẹ̀ kó lọ wá wá orí ẹ ti wú màá tí ẹ lẹsẹ lẹni wọn ni tó bá tà sí kọdọ mu wa ó lé ó lọ sí ìṣẹ́rí ó ti mú eré àbọ̀ ló tà sí ọmọ àlè ó ta ní sẹ ó ta ní sẹ ó ta ní wọ́n ti fi olè ṣe é àmọ́ lè ṣe lọ́ra tá mi ṣe ó mu síbi afẹ́ awàtì. tí wọn bá ṣọ́ra bọ́ọ̀ máa gbé mọ́tò ń bì. má fàyè má fàyè má fàyè no very good next time tó bá kọ́kọ́ fà yẹn sìn ó máa tún da gbogbo iṣẹ́ tá a ti ṣerú látàtàárọ̀ nìyẹn tó tiẹ̀ wá kọ́ lọ start ẹ̀ gan tó bá wá tó bá wá fún ẹ ní sand tó dà ń lo ìlú fa yẹn. ìgbà lọ start ẹ̀ lọ start ẹ̀ lọ́wọ́ kan ó gbọ́dọ̀ ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ kan. gbaná sí gbaná sí yẹn náà bò ó. Okay, very good. ṣe mẹ́ta lọ́kan pam brace ẹ̀ ṣe mẹ́ta lọ́kan straight. pé ṣe mẹ́ta lọ́kan yẹn kálẹ̀ já sí ni hallelujah lè máa ké tí nǹkan bá tún ṣe mọ́tò in the next two months ẹ kàn wá gbé mi ń bí ni kẹ́ ẹ nà mí bí nǹkan mi <laughs> àmọ́ tí ò bá ṣe owó ni kẹ́ mú dání o <laughs> so nìyẹn ti má rí. lóòmí ti má rí. ẹ̀yìn má rí yìí ara nǹkan tó ń ṣe mọ́tò yìí tẹ bá ti start mọ́tò láàárọ̀ ṣó ti yé yín sìn ẹ kọ́kọ́ fún ní time díẹ̀ kẹjẹ kó wọ̀ kò ní jẹ́ ìtọ́jú fi ń kàn yín tẹ̀kọ́ máa kí mọ́tò mọ́lẹ̀ vrú ẹ ti lọ òun damage mọ́tò díẹ̀ díẹ̀ ni ẹ dẹ̀ fine gan ẹ hands gan. tó ti yé yín ẹ̀gbọ́n ẹ tètè lọ má rí o lo àwọn àlè bàbá yìí ṣe àwọn kankan àtúndì lè máa dá ọ̀fọ̀ àlà ẹ wá wò ẹ wá wò ẹ wá wò bíi irú bátìrì náà ẹ jẹ́ ká change ẹ̀ díẹ̀ tó ti yé yín. six five olùdó olùdó olùdó ọlọ́run tó bá o ẹlòmíràn thousand four thousand okay no problem ẹ pẹ̀lẹ́ ẹ ṣe gan ẹ ṣe o. olùdó ó ti ludò. odò kó lu odò kó ah spanner. ah baba baba a ti ṣe mọ́tò ọ̀gbẹ́ni yẹn tán mo dẹ̀ ti sọ àwọn nǹkan tó wá máa ṣe tí òfin ní máa ní problem bẹ́ẹ̀ yẹn mọ́. kí lè ṣe máa ń ṣe báyìí. nígbà kọ́sọ́mà gbé mọ́tò wá tó ń sọ tí ò ní jẹ́ kí mọ́tò yẹn bàjẹ́ kí la fẹ́ máa jẹ. ọ̀gá yìí ṣó ti yẹ yín ayé ti lajú sí bàbá irú bí mo ṣe bá ṣe mọ́tò yìí ń sìn tó bá dùn wọn nínú ẹlòmíín tó wà lẹ́gbẹ̀ẹ́ tó nírú mọ́tò yìí á gbé bá wa. ìbàjẹ́ sango mọ́tò ẹ̀ bàjẹ́ sí awọ débì. a sọ fẹ́ lomi ẹni tó sọ fún àti wà ń bí bàbá. ọlọ́run ẹ kàn bá sẹ́yìn jẹ́ sí ẹ láyé lajú. òótọ́ ló dáa òótọ́ ló dáa tí wọ́n bá ti ṣe báyìí gbogbo o rí i pé ọlọ́kàn wàá sórí ọwọ́ ẹ̀ ni ilẹ̀ dẹ̀ dry. ilẹ̀ dry ọlọ́wà màṣí náà ni pẹ̀lẹ́. gba one thousand kan nìyẹn nísìnyí one thousand kan nìyẹn one five nìyẹn. baba <laughs> ẹ̀yin dẹ̀ gbà ẹ́. a bá wọn jẹ. <laughs> kò tiẹ̀ dà ọ̀tọ̀ ọdún tiẹ̀ lè má ó lè má lè ké ṣáìjì ọ̀dọ̀ tí bàbá. ají bàbá. six one. wá. má ṣe bọ́ọ̀ eh, tí six one. six one wo àníkẹ́ ṣe báyìí wọn náà gbogbo ilẹ̀ tó dá yìí kì í sọ̀dọ̀ yín nìkan kódà gan alára kó wáyé pé ìyá mi bá lórogún ni wọn lè ya orogún ìyá mi ló ṣépè fún mi ọlọ́run ilẹ̀ dry gan. wobi wobi wobi wobi kọjú sí jama sáré lọ. another six one. six one ẹ wo tí ní ètí ìdà kankan rárá. àníkẹ́ ṣe ti bí kò náà kárí ẹfẹ́mi náà ní kankan. ẹ lọ́ba ọ ti já ọjọ́ fún mọ́. Ah, ọmọ márùn-ún jìnnà ẹ lọ ṣe mọ́tò ti bí yẹ. mọ́tò wo. márùn-ún jìnnà ọmọ ẹ̀kọ́ lẹ lálùbáríkà. sísọ ọmọ tó dáa níbo sísun ọ̀tẹ́mẹ̀ tí ìdà kankan rárá sọ gbádùn. àdébẹ̀ ìwọ ni. Ah, ọ̀gá Vasco. kọ́sọ́mà mo rò kò dé ṣọ́ọ̀ṣì. ẹ wo iṣẹ́ ọ̀bẹ kan dojú mọ́ mi lọ́wọ́ ni ẹni tó sì lọ kàn sí wa ní sóòtù fẹ́ gbà. mo àgùkàdọ́gbọ́n sọ fún ọ yìí pé mo fẹ́ sáré tẹ́sítì ọkọ̀ yìí torí sẹ́ẹ̀ dojú mọ́ mi lọ́wọ́ kò sẹ́ẹ̀ yé mi rárá kò dákájá wọn kó mọ ibi tó kété mi gọ sí mo fi ní kí n gbé wá sọ́dọ̀ ọ̀gá ọ̀gá. ó dàrú mọ́ ẹ lọ́wọ́. o? tún ṣe tì. Ah, mo ti sí bàbá. gbàdébọ̀. ọ̀gá níjọ. gbàdébọ̀. ọ̀gá níjọ. ọ̀gá níjọ. máa ń kọjú seriously bá ṣe. kídà. Listen. Ah. sẹ́yìn kò lè mọ̀. ṣé ẹ ti gbé sẹ́yìn ọ̀bà lásìràrá. pàdé bọ̀ bàbá. a jókòó sí mọ́tò. ọ̀gá nìjọ. jókòó sí mọ́tò. pásítọ̀ bàbá. jókòó kó kọjú ẹ̀ orí ẹ pé. mo bá o. Ah, ẹ tètè kí á dá torí tọ́lọ́hún. irọ́ o irọ́ o orí kọ́ tètè torí ọtọ́ lọ́hùn. ẹ̀ǹdà ẹ̀sẹ̀ kí a ọ̀gá níjọ. gbadébọ̀. ẹni yẹn ń kánjú gidi gan ni. kọjú sọ́hùn má yà bá tèbí kọjú sọ́hùn kọjú sọ́hùn. ẹni yẹn ń kánjú gẹ̀ẹ́sà o. ọ lọ́dún síwájú ẹ̀. ohun yẹn ọ̀gá Vasco ohun yẹn nìyẹn. ó ti ṣiṣẹ́. iṣẹ́ yẹn pé kan. ojú ò tiẹ̀ kí tó bá lọ. ọ̀gá mi gbọ́dọ̀ ló bá má bínú kó ah, gbogbo owó tó gbà ló fẹ́ fún mi ni. Ah, rárá o má gà mí ni ẹgbẹ̀rún méje mo gbà lọ́wọ́ ẹ̀. seven thousand. seven thousand naira nira ah, inú mo sọ pé ajá ìgbọ́dọ̀ mọ bí tí yóò kété mi gan. ọ̀rọ̀ tètè wá lọ tètè wá lọ. pásítọ̀ bàbá ọ̀gá pásítọ̀ a máa rí yín bá o. two thousand ìwọ lọ báwo ló ṣe pin ná tẹ́ni tó lórí òní fìlà èmi tí mo mọṣẹ́ tíṣẹ́ ń hóye lórí mi àrè kọ́sítọ́mà ẹni tí ò mọṣẹ́ wọ́n ń gbéṣẹ́ wá fún un. Ah. Hmm. àfi three hundred jẹun àfi two hundred san gbèsè.